الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته <coughs> نعم إبتي أتبليني إن شاء الله أوناني رشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله تعالى سواني فمن الإيمان بالله سبحانه الإيمان بأنه الإله الحق المستحق لعبادة دون كل ما سواه nínú kan tí wọ́n ń pè ní ìnígbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala oní ẹni kí ẹ ní gbàgbọ́ wípé Allahu oní al'ilahu oní ọlọ́run ọba kan alhaq tó jí dúdú alimustahiq lil ibada tó lẹ́tọ̀ gbogbo ìjọsìn so Allahu ilahu ni anything tàbá ń jọ́sìn fún dẹ́yìn Allah ilahu ni so tí ó yẹ ní pé ìlàhún àmùn likulli ma yu'bad sawa an kana Allah ọmọgbẹ̀rẹ̀ kò bá jẹ́ Allah ni kò bá jẹ́ lómi ni ìlàhù ni but Allahu ó wá specific fún Allahu alhayyul ladhi la yamut ṣe bẹ́yà so in short gbogbo lóftẹ́ al in short ni in kàtíyàn bá ti dájú ìjọsìn láwọn lágbà fi sọ ní kòrán pé lọ́wọ́ sọ pàánù kòrán pé wọ́n sọ nípa náà wípé aja'ala al-alihata ilahan wahidan sí ah, Muhammad fẹ́ sọ gbogbo ìlàhà gbogbo tá mọ́ dájú ìjọsìn kọ ó wá fẹ́ sọ di ìlàhù kan táwọn nìkan láàmọ́ dájú gbogbo ìjọsìn kọ in hadha la shay'un ijab pa eléyìí nǹkan tó jọjú léléyìí so wọ́n understand pé òun ni wípé a gbọ́dọ̀ pé ẹlòmí lẹ́yìn Allah a anything tó bá ti lè jẹ́ ìbádà ìjọsìn a gbọ́dọ̀ gbé fẹ́ nìkankan ní lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọ́n gbọ́ yí dáadáa wọ́n ni wọ́n fẹ́ gbà so um, li kaunihi khaliqul ibad ìdí tó dẹ̀ fi jẹ́ bẹ́ẹ̀ ni wípé òun ló dá ẹ̀dá wal muhsin ilayhim òun sì lọ́ba tí ń ṣe dáadáa sí wa wal qa'im bi arzakihim

tẹ́bá ní kí àwọn nǹkan tó tàtàkà yìí sheik fi ń sàlàyé wípé àwọn nǹkan tàà kàkálẹ̀ yìí òun ni nǹkan tó ń jẹ́ ká ma kádúrétì wípé alọ́lọ́ nìkan lágbùdọ̀ ma jọ́sẹ̀ fún tẹ́bá ní kẹwọ́ dáadáa ẹ̀rì pé rùbùbíyà tawhidu rùbùbíyà yestelzim tawhid al so tawhid rùbùbíyà ó necessitate tawhid al-uluhiyya gbogbo nǹkan tá kàkálẹ̀ yìí tó bá tún wá gbà pé ta ní ó lè ṣe gbogbo nǹkan tá ń sọ yìí ó wà ní Allahu ni idhan e, òun nìkan ló yẹ ká máa dájú ìjọsìn kan wọ́n ni wà ní hadhihi al-ibada wa amarahum biha so nítorí ìjọsìn yìí Ọlọ́run bá fi torí ẹ̀dá àwọn èèyàn àti àlìjànú ni ohun tọ́lọ̀ bá sì pàwọn láṣẹ pẹ̀lú yẹn so taba sheik uh, muhammad amin aljami níbi sharhu al'usuli thalatha wọ́n sa kọ́ ìdáyẹ̀ ibi tawhidu rububiyya istelzim tawhid al'uluhiyya ari níbi àwọn sautiyati na níbi àwọn recordings yẹ so ẹmọ ohun tọ́lọ̀ bá sọ ní koranu ọlọ́ ni wa ma khalaqtu li jinna wal insa illa liya'budu ọlọ́run ló wò dáwọn èèyàn àti àwọn àlìjànú ọlọ́run ló wò dá àlìjànú àti èèyàn tí ẹ bá ṣe bí kalibà mọ́ jọ́sẹ̀ ma uridu minhum min rizqin ọlọ́run ló mú òfẹ́ kankan tí ń jẹ́ rizqi lọ́dọ̀ mini hmm? ẹ ìgbà mí o mọ́ jẹ́ bí tàwọkìtì harfun za'idi ọlọ́run nípa ma uridu minhum rizqin ọlọ́run sọ bẹ́ àbí ma uridu minhum min rizqin a ní ìfẹ́ rizqi kankan bí ṣe ń wò kéré ma in any risk anything tàbátí pè ní risk o ọlọ́run ló mú lọ́dọ̀ yìí

ìyẹn ní òwàjẹ́ excuse pé ah, ẹn tàbá sí sẹ́rẹ̀ iná ẹ̀lẹ́sọ́ kí ní kan bólájá fọ́lọ̀ ló ń jẹ àwọn ọlọ́run ò fẹ́ oúnjẹ lọ́dọ̀ yín ìní ẹ̀bùn mi ìní ẹ̀fún mi lóúnjẹ ìfẹ́ àríṣìkẹ́ kankan lọ́dọ̀ yín inna Allaha kódà ẹ ti o dájúdájú ọlọ́ọ̀bá gangan o huwa wùrọ̀záàkù òun lọba tí mẹ́rin ṣe àbúrísìkù lúlùkù wọ́tìlìmọ̀tí ọba tó ní agbára tó nípa so ìkọ̀tẹ́ kí bí a bá ní wòyìn ọlọ́wọ́ bá bóòlù sí afẹ́fẹ́ oúnjẹ látọ̀dọ̀ yìí wa qala subhanahu ọlọ́bà sọ ní kòrán ní pé ya ayyuhan nas ọlọ́ni mo pé ẹ̀yin èèyàn u'budu rabbakumul ladhi khalaqakum ẹ máa jọ́sìn fún Allah ọlọ́ni pé u'budu tàlẹ́ máa jọ́sìn fún ẹ máa jọ́sìn fún rabbakum rabbu yín aizum rububiyya ọlọ́bà sọ bó ti jẹ́ alladhi khalaqakum rùbùbíyà nù ọlọ́ba tó dáyín ọlọ́ba ni ẹ máa jọ́sìn fún ìdí ni wípé so ìtumọ̀ ní pé ò lè jọ́sìn fún nǹkan mi ìdí ni wípé òun láwọn kan tọ́lọ̀fẹ́ kàkàlẹ̀ yìí mọ̀ ẹwà mú jọ́sìn fọ́lọ̀bá ìdí ni wípé alladhi khalaqakum òun ló dá yín walladhina min qablikum àwọn tó wá bí fọ́ yín òun ló dá wọn la'allakum tattaqun kẹ́lẹ́bà wà nínú àwọn ọlọ́tọ̀ afẹ́ mọ́ sọ àwọn nǹkan mi a nídi tẹ́ fi gbọdọ̀ mọ́ joseph ọlọ́ọ̀bá wo alladhi ja'ala lakumul arda firashan ṣe bọ́lọ́ọ̀bá ló tẹ́lẹ̀ kalẹ̀ fún yín gẹ́gẹ́ bí ẹni was-samaa bina'an ó wá mọ́ sánmà lẹ́yìn lórí ọlọ́run ṣe sánmà gẹ́gẹ́ bí bìnà ní tí wọ́n mọ́ wa anzala minas samaa'i ma'an ọlọ́run tún wá bẹ̀rẹ̀ sí ní mọ́ ọrọ̀ omi kalẹ̀ láti ọlọ́ọ̀bá wá ń yọ láti àwọn bihi ọlọ́run yọ bihi bikini híyàn padà síbi alìmọ̀ ọlọ́ọ̀bá ń yọ fún yẹn látara omi yẹn àwọn irúgbìn rízikọ̀n lákún àwọn èso kó lè bà mọ́ jẹ́ rízikẹ̀ fún yín fàlá ẹwọ fàtọ́lọ́lọ́ ẹ̀ fàlá so fàlá taj'alu lillahi andadan ẹ má wá mú àwọn andad jámù ní dùn lillah ẹ má wà ní dù pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wa antum ta'lamun tẹ́dẹ̀ ma ìtumọ̀ alfáwìyìn bí ní gbé fàlá ay tó bá kí bí ayẹ tí wá mọ́ gùn kátàwà sọ́síwájú ilé òtọ́ wù tẹ́mẹ̀kí wà kádà wà kádà ìdí mọ́ Ọlọ́run Ọba subhanahu wa dájúdájú ó ti wá sọ ó rán wa anzala al-kutub ó dẹ̀ rán ó sàwọn tí kàkalẹ̀ libayani hadha al-haqq wa da'wat ilayhi láti wá ṣàlàyé òdodo tí ń pè tán pè ní tawhid yíwu àti láti wá pèpè sí bíbẹ̀ wa tahdhir mimma yudaduhu àti ìmá sọ àwọn èèyàn lára kò níbi nǹkan tó máa tó bá tako tawhid kama qala subhanahu gẹ́gẹ́ bọ́lọ̀ bá ṣe ń sọ wa laqad ba'athna fi kulli ummatin rasula an i'budu allaha wajtanibu at dájúdájú àti rán sí gbogbo al'umma òjíṣẹ́ kan a ní ìrìnbodò lọ́ha iṣẹ́ tí gbogbo òjíṣẹ́ yẹn jẹ́ ni wípé oníkamọjọ́sẹ̀ fún Allah wájú tẹ́ níbo tọ̀ọ̀gùt káwọn yẹ́dẹ́ jìnà sí àwọn tọ̀ọ̀gùt náà ní ìsinmi wa ni yíò bóòdá sí wá fẹ́ mọ̀ àwọn òjíṣẹ́ tọ́lọ̀bá rẹ̀ sí gbogbo umma ṣẹ́rí kò sí bá ifẹ́ mọ̀ àwọn kìíní sadiq illa bilhobari asadiq kí náà gbẹ̀rẹ̀ sadiq imma al-Qur'an wa imma sunna wa ma siwa dhalik a lè fi ma àwọn kíní yìí kẹ́ni kawá dé nìsìn gẹ́gẹ́ bí àwọn kàṣẹ́dé kẹni ẹ̀yìn ọgbogbo anẹ́bìtọ́lọ ọ̀rẹ́ sáwọn Yorùbá ẹ́ kí na ma ń pè ọ́n ni Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà lànẹ́bì Yorùbá àbíṣẹ́ ọba wọ́n ni ọba tààlá o ọba tààlá àti kí tó ní Eh, ó tún mọ́ tí mọ́ sọ tí ó dúdú aná àti gbogbo lè khurafat yorùbá wíyà ni wọ́n ìrọ́ lásán kò sí kankan tán pẹ̀bẹ̀ so àníbò lọ́nà wọn rẹ sọ́lọ̀ ara náà bí sáwọn ni ọlọ́run ò dákọ wọn ọlọ́run bá ti sọ fún ọnù kòrán tẹ́lẹ̀ gbé àwọn kan wà nínú àwọn òjíṣẹ́ ọlọ́run bá tọ́lọ̀ bá fún wa ní èrò nípa wọn àwọn kan sì wà tọ́lọ̀ bá sí kíni fún wa nípa wọn ọlọ́run ti sọ ní kòrán ni pé wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi ọlọ́run láàrin síwájú rẹ òjíṣẹ́ kan àyàfi kó jẹ́ pé afúniwáhí annahu la ilaha illa ana fa'budun wáhí tàdé fún náà ni wípé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi mi Allah tó bá jẹ́ bẹ́ẹ̀ fa'budun tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rìbùdún ẹ máa sinmi wa qala azza wa jalla ọlọ́bàá tún sọ wípé kitabun uhkimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir Qur'an jẹ́ tíra kan tó ṣe pé àwọn ohkimat ayatu àwọn ayatu rẹ̀ wọ́n ṣe ihkamu rẹ̀ wọ́n jí ojú dédé wọ́n clarify rẹ̀ thumma fussilat lẹ́gbàyọ̀ wọ́n wá tó ṣe ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ta ló ṣe min ladun hakimin khabir látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó ṣe pé ọba ọ̀jọ̀gbẹ́ni ọba tó ní ìmọ̀ nípa gbogbo nǹkan alla ta'budu illa Allah in tí wọ́n bẹnu tíra ní wípé ẹ̀gbùdọ̀ nathirun wa bashir dájúdájú èmi ànábì o mo jẹ́ nathir olùkìlọ̀ wa bashir àti olùfúnni ní orí dùnú láti ọ̀dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so ànábì mo jẹ́ nathirun fún àwọn tí wọ́n bá ń ṣe ọlọ́wọ́ bá bashirun fáwọn tí wọ́n bá ń wo bí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nathir bashir ìfúnni ní ròdù ní pé intense yíò ẹ̀ṣẹ́ àṣẹ sùúrù hmm? fasbero ẹ̀ṣẹ́ sùúrù lórí tó bá dé báyí lórí ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ báyí ẹ̀san bọ̀ látọ̀dọ̀ ọlọ́wọ́ báyí wa haqiqatu hadhihi al-ibada hiya ifradu Allahi subhanahu bi jami'i ma tu'abbad ma tu'abbadu al-ibad bihi abi ìtumọ̀ rẹ̀ ní wípé ká sí ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo pẹ̀lú gbogbo nǹkan tí ẹ̀rú ma fi ń jọ́sìn fún ọlọ́wọ́ba ta'budu ta'budu lẹ́kọ́ jẹ́ torí abida ya'budu lẹ́kọ́ so pẹ̀lú gbogbo nǹkan tí ẹ̀rú ma fi ń jọ́sìn fún ọlọ́wọ́ba min du'ain gẹ́gẹ́ bí du'ani wa khawfin ìbẹ̀rù wa rajain ìrókan kan wa nadhirin ima jeje wa goyiri dhalika min anwa ilẹ̀ ibada ti a àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn onírànràn ibada ti bẹ so ala wajhil khudu'i yẹn sì gbọdọ̀ mọ́ jọ́sì fọ́lọ́wọ́ bá ní ojúkọ́nà wípé al lahu lẹ́ni tí ó rẹra rẹ̀ lẹ̀ fún Allahu ni wa burghaba wa tí sì ń tí sì bẹ̀rù máa kàmáàlì hubbi lahu subhanahu tó ń ti pípé ìfẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wà dhulli li azamatihi àti ìyẹ́pẹ̀rẹ̀ arẹ́ ní fún gbígbẹ̀gbẹ̀ Allah subhanahu wa ta'ala wa ghalibu al-Qur'an al-Karim nazala fi hadha al-asli al-azim wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú Qur'an gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ní kùrán ni pé fa'abudillaha mukhlisan lahu dina ẹmọ jọ́sìn fún ọlọ́ọ̀bá lè tó ní ikhlas níbi ẹ̀sìn fún ọlọ́ọ̀bá ala lillahi dinul khalis ṣe so ala ọmọ lò fún arfulẹ̀ ọmọ eh, lò fún bí istita abitẹ̀bẹ̀ bí mo fẹ́ kódà nínú àwọn ọ̀tún ma bí ṣe bí tàwùkìtì tawkiti ibá àkó ní albalaga bá ti máa ṣàlàyé so ala ìtú ẹni pé ó máa jẹ́ bí tawkiti pé in tí mo fẹ́ sọ yìí lè gan lillahi dinul khalis ọlọ́run ọba ló ní ẹ̀sìn tó mọ́ kanga ilé ìbẹni sọ́rọ̀ tó zumar ọlọ́run sọ ní Kùránì pé wa qada rabbuka ó dẹ́gbà mi jọ́ tí mo gbọ́gbẹ́ nìkan tú àkọ́dọ̀ ọ̀rọ̀ búkà wípé ọlọ́ọ̀bá sí kíni ó ti kọ́dá kò mọ̀ pé kọ̀dọ̀wé léyìn kọ́dọ̀ <laughs> sọ kọ̀dọ̀wé ẹni pé alùkọ̀dọ̀ ú wà alùkọ́dà ẹ́ so ilé ìjẹ́ ni pé ọlọ́ọ̀bá ti lófin ni ẹ́ so wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́lómìnira ọlọ́bà sọ nìkan pé fàdíru Allaha mukhlisina lahu dínà walau kariha al-kafirun ẹmọ jọ́sì fún ọlọ́wà balẹ̀ ni tó ń ní ikhlas níbi ẹ̀sẹ̀ àwọn ẹlẹ́bọ̀ bá kúrìrà ilẹ̀ in bẹ nínú sahih Bukhari àti Muslim na látọ̀dọ̀ Mu'adh bin Jabal radiyallahu anhu anna nabiyya sallallahu alaihi wasallam qala haqqullahi 'ala al-'ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an gbogbo ní lama hadithi hadithi nínú kitabu tawhid babu aláwọ̀kọ́ abi baba la bí kan kọ́dí máa kitabu tawhid eri ilé yìí be ipe kuntu radífà nabi sallallahu alaihi wasallam ala fàkọ́lá lè ya mọ̀ atadri haqqa allahi kọ́ọ̀lá látùbàṣírùn fàyàtẹ̀kì ẹni olùwà pẹ̀lú anábì ń sọ fún ma'á ti bí pé kó mọ̀ fún wa ní ìwò nípa rẹ̀ kí ló tó bá fún wa ní ìwò wàláhì amánatún ilmiya amánà ilmiya olùmọ̀ <clears throat> ń gbé pé ah, ọ̀rọ̀ yìí lóòrẹ́ kí n sọ̀rọ̀ ṣùgbọ́n nítorí amánà ilmiya yóò ní láti kí ni láti rọ̀ àmọ́ ẹlùmí mọ́ sakamọ́ sí bí amánà ilmiya wọ̀rẹ̀ reality kìí ṣe amánà ilmiya àmánàtún nafsíyà ṣàkíyà so ó fẹ́ tẹ̀lé ìfẹ́ ẹnu ni ẹ́ àmánàtún eh, ìfẹ́ ẹnu ni náà wa min al-iman billahi aidan al-iman bi jami'i ma awjabahu ala ibadihi nínú nígbàgbọ́ pẹ̀lú ọlọ́ọ̀bá bákanáà o ní kíyàn nígbàgbọ́ pẹ̀lú gbogbo nǹkan tí ọlọ́ọ̀bá sí lọ́rẹ̀ lórí àwọn ẹrú rẹ̀ wà min arkanil islam al-khamsa nínú àwọn orígun islam márùn azọ́hìr ìyẹn ni aṣahadat allah ilaha illallah wa anna muhammadan rasulullah ó ní ìjẹ́rìí pé kò sí ẹnìkan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi allah àti kí muhammad òjíṣẹ́ rọ́wọ́bá wa iqamus establishment of prayer wa ita'uz zakah ìmá yọ zaka wa sawmu ramadan ìmá gbàrọ ramadan wa hajju baytillahi al-haram liman istata'a ilayhi sabila àti ká sí hajji ilé ọlọ́wọ́ bá bẹ̀wọ̀ fẹ́ni tó bá ní agbára láti lọ síbẹ̀ وغير ذلك من الفرائض التي جاء بها الشرع المطهر àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú ọ̀kan tó jẹ́ ọ̀rẹ̀ tí ṣẹ̀ríà tó mọ́kagá ti ọmọwá so um, بدون إطالة نكف عند هذا إن شاء الله so إذا كاكا بقوش أي كابيبي إن شاء الله so الله يعيننا جميعا إلى ويشيرنا إلى ما فيه رضا والله أعلم وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم